This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ìṣe pàṣípààrọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ènìyàn ní tó yẹ kó wà ń bẹ̀ kò sí ń bẹ̀ mọ́. Àwa tá ń ta ọjà, ọjà tá ń tà ẹni tó mú owó wá tó wá ra ọjà lọ́dọ̀ wa àwa tá a fẹ́ tajà fún ẹni yẹn arẹ́bì láti ṣe ààbò òṣìṣẹ́ nìyẹn lórí jẹ́ pé lórí ayé lónìí òṣùwọ̀n táwọn èèyàn fi ń ta nǹkan wọ́n ti dínkù ọ̀nà èrú lọ́gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn lọ́jọ́ wípé tí wọ́n bá fẹ́ ta ọjà. ọ̀nà eru ni wọ́n ń gbà ọ̀nà rírówó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí ọ̀nà eru ló pọ̀ jù ń lóòótọ́ ni wọ́n náwó yìí wọ́n ẹ̀jẹ̀ àti ṣètò lọ́hùn ẹ̀jẹ̀ àṣẹ báyìí kódà tún rí nínú àwọn táwọn yẹn ló máa sọ gbogbo ayé yìí tọba wa ṣe tán tọba lówó ń bẹ̀ sáà tí wàá fọwọ́ àfa lòun àwọn ò ní kúrò lórí awọ fún ọ ọwọ́ mọ rí iṣẹ́ lọ owó sì tún wà lójú náà pẹ̀lú ẹ̀ ara àwọn èèyàn tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà pàtàkì bẹ́ẹ̀ òun ló fi jẹ́ wípé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa òun ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ló bá wí ó bá àwa tá à ń ta ọjà ó bá wa wí kódà ó tún bá ìjọba wí àwọn tó wà ní secretariat tíjọba gbà ṣiṣẹ́ ìjọba fẹ́ fún wọn lówó wọn ló fi gbà wọn ṣiṣẹ́ àwọn náà sì fẹ́ fún ìjọba ní nǹkan àwọn àrípẹ́ gbà ní ìjọba wa ṣàbòsí wọn kò ní fún wọn lówó àwọn náà sì tún ní àwọn náà tún máa ṣàbòsí ìjọba iṣẹ́ tíjọba ní kí wọ́n ṣe wọn ò ní ṣe tíjọba sí ni wọ́n ṣe. ìyẹn ló fi jẹ́ wípé àwùjọ wa lónìí tí a bá jẹ́ wípé nǹkan tá à ń ṣe pàṣípààrọ̀ láàrin ara wa yìí tí ò bá fi lè dé nǹkan tá a tún ṣe láàrin ara wa àwùjọ wa yóò máa bàjẹ́ ni gbogbo àwùjọ tó bàjẹ́ ẹlẹ́rìí nǹkan ṣe pàṣípààrọ̀ láàrin ara wa òun ló jẹ́ nǹkan tó jẹ́ wípé ó burú gbogbo ọ̀nà èrú ó lọ̀gbọ̀rọ̀ àwọn èèyàn ń tọ̀ wọ́n ń tọ ọ̀nà yìí òun ni wọ́n fi ń succeed òun ni wọ́n fi ń ga tí a bá wọlé ní Nàìjíríà lónìí èèyàn rú bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n kó pamọ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ kí ni wọ́n ṣe ọ̀nà èrú nìyí